والسلام على رسول الله محمد بن عبد السلام عليكم ورحمة الله وبركاته باب آداب قضاء الحاجة عن أنس بن مالك رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا دخل الخلاء وضع خاتمه أخرجه الأربعة وهو معلول وعنه رضي الله عنه قال كان النبي صلى الله عليه وآله وسلم إذا دخل الخلاء قال اللهم إني أعوذ بك من الخبث والخبائث أخرجه السبعة وعن أنس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وآله وسلم يدخل الخلاء فأحمل أنا وغلام نحوي إداوة من ماء وعنزة فيستنجي بالماء متفق عليه nínú àwọn àdìsí tí wọ́n ti àkọlé rẹ̀ ní àdábù kọ̀bọ́ ìlhàjà wọ́n máa mú àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ wa tí wọ́n ń ṣe àlàyé fún wa. nípa ọ̀nà tá a máa gbé ìmára wa gbà nígbà tá a bá ṣe ìgbàfẹ́ àbí ìgbà tá a bá tọ̀. eléyìí ń bẹ nínú kí ọlọ́run èyí tó ṣe fún ìjọ anábẹ́ Muhammad kan sí wa tó ṣe pé gbogbo nǹkan pátá ló ṣàlàyé fún wa tó fi dórí ń tọ́jẹ mọ́ àti ìkẹ́ ọlọ́run bá pọ̀ lórí ìjọ yìí púpọ̀ gbogbo ẹni tó bá sì mọ inú rò yóò mọ pẹ́ du eléyìí ló fà á làwọn olùmọ̀ nípa Islam ni wọ́n fi máa sọ pé báwo ni o ti ṣe lérò fáwọn ẹgbẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àríwá rẹ̀ tẹ́lẹ̀ kò ní í ṣàlàyé ohun tó ṣèbéèrè nípa rẹ̀ báwo ló ti ṣe lè lérò ìpín tó ń ṣèwádìí nípa rẹ̀ kò lè sí ìdájọ́ rẹ̀ nínú Al-Qur'an àbí súnà anábìá Muhammad sallallahu alaihi wa sallam sànàbì tó ṣe wípé ó ṣe àlàyé fún wa lórí gbogbo nǹkan títí tó fi dórí bá ti ṣègbàtẹ̀ títí dórí bá ti tọ̀ ǹjẹ́ kankan fún wa lè sẹ́kù kápá nàbí yọ sàlàyé fún wa bí kò sòrò. حديث ألاقوا قسم وأنبي وناني حديث أنس بن مالك رضي الله عنه أبو حمزة ولي كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا دخل الخلاء وضع خاتمه قال النبي محمد صلى الله عليه وآله وسلم كما هو ààyè tí wọ́n ti máa ń ṣe ìgbàsẹ̀. wọ́n bọ́ akọ àtẹnahù wọ́n máa bọ́ òrùka wọn. tí wọ́n bá wọ ààyè ibi tí wọ́n ti máa ń ṣe ìgbàsẹ̀ wọ́n máa bọ́ òrùka wọn. akhrajahu al-arba'a wa huwa ma'lul. àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló gbà wá. a ti mà tí wọ́n bá pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin. ibi Abu Dawud nìyẹn àti an-Nasa'i at-Tirmidhi àti Ibn Majah rahimallahu al-jami' àwọn ni wọ́n gba ìgbàwọ́rọ̀ yìí wa ṣùgbọ́n wọ́n ló wà ma'lul torípé ọ̀kan nínú àwọn tó gba àdéhùn yẹn wá ó ló ń gbọ́ láti ọ̀dọ̀ àná ìmáàmù Zuhri ṣùgbọ́n wọ́n ní kò gbọ́ láti ẹnu ìmáàmù Zuhri àìkò sì gbọ́ àdéhùn látọ̀dọ̀ ẹni tá a pa àti gbọ́ ọ. قادح من قوادح صحة سند الحديث nǹkan kan ni tó ṣe kí a máa mú àbùkù bá ọ̀nà jáde ti gbá wa ṣùgbọ́n adúgbò fọ́nà wípé bó tilẹ̀ jẹ́ kí àdéhìí yé wà màálù ṣùgbọ́n àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ mi wá tó ṣe pé àwọn náà ní ìtumọ̀ kan náà pẹ̀lú àdéhìí yìí tí wọ́n wá gba ọ̀nà míì tó ṣe pé wọ́n fi hàn wá bí ẹ bó ti ṣe jẹ́ wípé àdéhùn yé ntó kó sínú àkọọ́lẹ̀ rẹ̀ wà nù sẹ̀ríà nínú rẹ̀ wọn náà ní tí imáàmù abiy abdullahi al-hakim lẹ́gbẹ̀ẹ́ fún wa nínú tíra àwọn al anna rasulallah sallallahu alayhi wa sallam. لبس خاتما نقشه محمد رسول الله وكان إذا دخل الخلاء وضعه وأنا محمد صلى الله عليه وسلم وأنا له لكاكا يقول كنت بس في لارا وناني محمد رسول الله anabi sallallahu alaihi wasallam wọn ajẹni tó so yìí pé ẹ máa wọ bí tí wọn ti máa ń ṣègbọ̀nsẹ̀ àbí tọ̀ wọn á máa bọ̀ ọlẹ̀ àyàn ti mà nínú òfin Ọlọ́run nínú òfin ṣẹ̀ríà wípé àìkòfẹsẹ̀ rinlẹ̀ rí kan pàtó kò túmọ̀ sí pé ìdájọ́ kan pàtó tó mú wá ń kọ́ kò sí nítorí àìfẹsẹ̀rinlẹ̀ ẹ̀rí kan pàtó kò túmọ̀ sí pé ẹ̀rí mi ò sí tó múrù dájọ́ wa. oríṣi eléyìí eléyìí náà ní táà ń tọ́ka sí tó sì jẹ́ pé alhamdulilayi oníkàlùkù ti ha nínú òfin ṣẹ̀ríà عدم دليل معين لا يستلزم عدم مدلول معين bí eri yóò kò fẹsẹ̀ nílẹ̀ kò túmọ̀ sí pé ìdájọ́ tó mú wá kò sí torípé ẹ̀rí mi ò tó fi ẹsẹ̀ rẹ̀ nílẹ̀. wọ́n ń sọ̀rọ̀ nípa àgbọ̀nsẹ̀ àti ìtọ̀ ó dájú kò sẹ́ni tó fúnni niro nípa rẹ̀ nínú àwọn sàábé tí ìfúnni nírò rẹ̀ tí ò ṣe nítorí pé wá. ìsègbọ̀nsẹ̀ àti ìtọ̀ kò sí ìgbà tí bùkátà rẹ̀ ò lè mú yàn yálà yàn bẹ ńlẹ ni àbẹ yàn bẹ pẹ̀lú àwọn èèyàn tó jẹ́ alábàárín èèyàn sáfì tó jẹ́ ara àta ó lè nímọ̀ nípa ọ̀nà táwọn bisọ̀lá àṣẹ làǹgbà àti ìgbọ̀nsẹ̀ àti bí ṣe tọ̀ ètò kéré jù ni àwọn ìgbésẹ̀ tí wọ́n máa gbé kó tó di kí wọ́n débi tí wọ́n ti ṣègbọ̀nsẹ̀ àbí tọ̀ sẹ́nìkan sí ní rí wọn sẹ́nìkan sì gbọ́dọ̀ súnmọ́ wọn jù gbà yẹn. gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn ìyàwó wọn àwọn náà lè nímọ̀ nípa àwọn ìgbésẹ̀ tí máa síwájú àti ṣègbọ̀nsẹ̀ pé ìṣèyàn lè súnmọ́ yàn lódiwọ̀n rẹ̀ kó tó di pé yàn ń ṣègbọ̀nsẹ̀ gángan àti kó tó di pé yàn ń tọ̀tọ̀ yẹn gángan ṣùgbọ́n tí a bá wọ ẹni tó gba ìgbà wọ̀rọ̀ yìí wá òun náà ni Anas ibn Malik radiyallahu anhu á rí i pé àlàyé tó kún ẹ̀fọ́ sí wẹ́wẹ́ tó dúró dọ́gba á rí gbọ́ látọ̀dọ̀ rẹ̀ lórí tani khadimu rasulillahi sallallahu alaihi wa sallam ọmọ ọ̀dọ̀ anábìnrin sallallahu alaihi wa sallam ó ṣe ọdún mẹ́wàá. fi ṣe ọmọ ọ̀dọ̀ fún Ànábì sallallahu alaihi wasallam yóò nímọ̀ púpọ̀ nípa àwọn nǹkan tó jọmọ́ báyìí. ودي كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل الخلاء والنبي صلى الله عليه وسلم وزن جسك وزما في وايتك مثلا الخلاء من لو قولوا هي وايت ما تنسيك مثلا لخلوه عن السكان nítorí pé àyè náà gbófo èèyàn gbé bẹ̀ ó túmọ̀ sí pé bí wọ́n ti máa ń ṣe ìgbọ̀nsẹ̀ àwọn èèyàn kì í gbé bẹ̀. lé ayé ولا يخلو مكان عن السكان إلا وهو بعيد عن àyè kan kì í jẹ́ bí táwọn èèyàn kì í gbé àyàfi káyọ̀ yẹn kọjá kó jìnnà síbi táwọn èèyàn ń gbé ẹ̀kọ́ wọn bẹ́ẹ̀ yẹn pípé ẹni tó bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ kọ́mọ̀sẹ̀ dúró nítòsí o kó rìn jìnnà kó rìn jìnnà kó lọ síbi tí kò ti sẹ́ni kankan ibi tó jìnnà sí. Si, kí ẹnìkan ó rí ó sì jìnnà sí kẹ́nìkan gbọ́ ohun jíjáde tí ń bá ń jáde lára rẹ̀ pàtàkì jùlọ ìgbẹ́ tó sì jìnnà sí kẹ́nìkan gbóòórùn tí ń jáde lára rẹ̀ pàtàkì ìgbẹ́. akérèmọ́kọ́lá ọmọ èèyàn láti ṣèdùn náà láàmú yìí ìgbà tá a bá máa yàgbẹ́ lọ́wọ́ á jókòó bàbá gbóòórùn kankan á pè é rùn á máa fọwọ́ wa lé atẹ́gùn òórùn burúkú yẹn kúrò ní ọ̀gangan imú wa á máa wá ṣe bẹ́ẹ̀ ṣe bí ẹni tóun náà kì í jẹ́ ipò òórùn kan máa jáde lára rẹ̀ bí ìgbà tó ṣe pé màláìkà tí kìí yàgbẹ́ màláìkà tí kìí só bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni wọ́n máa di. eléyìí túmọ̀ sí pé àsọ̀nà ń pààyàn lé ni pípọ́nlé tọ́lọ̀ ń pààyàn lé ìlọ́pàá ló fi fún un ní mú tó bá gbóòórùn burúkú arọ́pọ̀ yàtọ̀ sẹ́ni tó sọ pé èmi kì í gbóòórùn màmá mi mo fi jọ ó túmọ̀ sí pé kò gbádùn ni àìgbádùn yẹn ti wá pẹ́nu fámìlì wọn nítorí pé ń bẹ́nu pé yẹn gbádùn ó yẹ kí gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn feeling organs tọ́nà ń dá sí wa lára ntí yẹn máa fi jẹ̀rù. tọ́lọ̀ ń dá sí wa lára akọ́jẹ́ pé ń ṣiṣẹ́. tọ́ inú kọ́lọ̀ wa pọ́n wa lé òun náà ni kékéèyàn sapásasẹ̀ láti pọ́nra rẹ̀ lé. akramakumullah ń rẹ le kéèyàn pọ́nra rẹ̀ lé kéèyàn àti èèyàn ọba yàgbẹ́ jìnnà èèyàn ó síbi tí wọ́n ti gbọ́ ohun bí nǹkan ti ń jáde lára rẹ̀ ń kó dínà síbi tí wọ́n ti gbóòórùn ohun tí ń jáde lára rẹ̀ ń bí títí ń jáde kó dínà síbi tí ojú wọn ti rí ohun tí ń jáde lára rẹ̀ ń bò ní ti ń jáde àti pé bò ní ń gbà jáde tẹ́lẹ̀ túmọ̀ sí pé àìnítìjú ń kọ́ kò sínú ẹ̀sìn. Sura ló ti wá náà àdéhùn anábìá Mùhàmmad sallallahu alaihi wasallam wa inna mimma adraka من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت قم ب أ ن ه ترى نبي إ ل ى راهو النبي ب ترى سنيتي جنكو يا ما سنتوبا و اتجو لا يأتي إلا بخير الحياء لا يأتي إلا بخير kẹ́ẹ́bá nàbí sallallahu alaihi wasallam ti sọ. torí ẹ̀ báwo ni wọn náà ti gbọ́ lára rẹ̀ gbàtọ́rẹ̀ rẹ̀ kan máa sọ fún ọ pé áá báwo ni tí ọ̀nà yín abẹ́lẹ̀ kan tó máa ń gbọ́ pàápàápàápàá láéláé tó bá ti rí orí pé ní bí ọ ó sì gbọ́ ohun ìgbéyàn àbí ẹ̀kọ́ ni <laughs> ẹni tó sì gbóhùn gbẹ́rẹ́ náà tó bá ti rí ọ àjàjà tí kọ̀kọ́ ṣẹlẹ̀ tó kọ̀kọ́ máa halẹ̀ tó kọ̀kọ́ ọmọ wọ pé kíni kíni òun náà ọ̀bọ jọyàn tó yẹ kó ẹsẹ̀ máa ń yàgbẹ́ ní ti gbogbo gbogbo ariwo ní òkunlẹ̀ abẹ́rẹ́ nǹkan mẹ́ọ̀ tó bákan náà àtúrọ̀ tó ń wà ẹ̀gbọ́n mi yàgbẹ́ wọn wọn wọn ti ìgbẹ́ rẹ̀ ò ti ẹ̀dún ṣùgbọ́n akérèmọ́kọ́lá ẹnìkan bẹ́ẹ̀ tó ti fi tó ti ń yàgbẹ́ yẹn òun kàn gbalẹ̀ ni gbogbo ẹ̀ máa ń sẹ́ Mm, mm. tó wá dáadáa èmi mọ̀ ń yàgbà ọ̀ inú rẹ̀ sì wá kú bí òkú adìẹ. Ṣèrò kó ju eléyìí ẹni wọ́n fi máa wọ in the future. Ṣé Islam pọn wà lé púpọ̀? Torí ẹ̀rọ kò jìnnà. Yàtọ̀ sẹ́ni tó ti kéwì àti ìgbẹ́ bá gbọ́n yóò kọ̀ bọ́ sókòtò ní àkàtà ni ó sì dilẹ̀ ní ọgbẹ́ kínní. Kí ló ń gbé ká sẹ́nìkan ló ń gbé ká? ṣé kíkọ́ ọmọ arìnwó wo ni? tàbí ẹni tó yẹ kí tó bá kú yóò rí di rẹ àbúrò pé kí ẹ pamọ́ fún pé pamọ́ nìsí ìsìláàmù sọ pé tó bá kú náà fún ó sílẹ̀ fún ọmọ àwòrán gbogbo àwọn nǹkan wọ̀nyẹn bí islam bá pọ̀ yẹn lè yẹn para rẹ̀ rẹ̀ wọ́n rí kẹ́ lọ síbi tó jìnnà nítorí akramakumullah nínú nǹkan tí islam mú wá òun náà ni pé ká mójútó bí àwa kí bí'à ó lè jẹ́ pé bí'à sahihah environment tó mọ hygienic environment tí ò ní jẹ́ pé àmọ́ wa gbélé àtàmùkùnmùlà àwa gbọdọ̀ sí wíńdò mà tó yẹ pé òórùn gbẹ ní ọ̀nà wọlé torí ẹ̀ wọ́n sọ pé kíni ká lọ sí khala ẹ̀rí pé àwọn tí èsì mùsùlùmí wọn pòfò nǹkan púpọ̀ àkókò nǹkan tó kọ́kọ́ pòfò tó sọ̀rọ̀ dẹ ní òfò òun náà ní imán òun náà ní imán ìrú ẹni sọ bá rí kèfèrí gbogbo ojú ọ̀nà àgbàrá omi láwọn àgbòrò wa akramakumullah tó ti pé nísìnyí tí gbogbo ilẹ̀ ti rọra sú díẹ̀ ẹ lọ wòran mẹ́ẹ̀ẹ́ ó ti di public toilet nínú alẹ́ kálukọ́ kan máa yàgbẹ́ ni. ẹ rí ẹ bá gun mọ́tò yín tẹ ẹ dẹ́ba bẹ̀ gbogbo ibi tó débi tágbára òjò máa gbà abẹ́ gun mọ́tìnì ẹ dẹ́ba bẹ̀ abẹ́tẹ̀ náà lẹ́rìn lọ́tẹ̀ ẹ dẹ́ba bẹ̀ kó ní mọ́ fọwọ́ sí kí ni kọ́ fọwọ́ bomú ni yóò mọ ọrùn ra ẹ̀ ẹ̀ sẹ́mi pé kìí ṣe xalá làwọn lọ yẹn àbójúnà inú gbóró ni ẹ̀ ẹ̀ wá rẹ́ nìkan wá yà dílẹ̀. ọwọ́ ayé àgbẹ̀ mẹ́wọ̀n ọjẹ́ bọ́ọ̀lù ọjẹ́ dọ̀kásì tẹ́lifíṣọ́ yìí àgbẹ̀ ti ń da àbẹ́kọ̀ọ́ sọ pé gba Islam náà Islam lọ́kọ́ wa pé àwọn ò kàkó sínú ìwé wọn pé máa ń yàgbẹ́ títì máa títì máa wò bá ti bá ní là á ti yà. tí wọ́n lọ sídìí ní kékeré kọ́ torí pé lẹ́yìn sábà rẹ̀ kò fòrè dàn. Màtí ìbá ti jẹ́ kéfèé ní gbogbo nǹkan tí wọ́n á ṣe ẹ̀sẹ̀ wa àgbé sẹ̀sẹ̀ torí pé ní tó ti dá mẹ́lẹ̀ ju gbogbo ẹ̀sẹ̀ rí lọ. Sọ ṣùgbọ́n àwa rẹ̀ nìkan mùsùlùmí ni. Mùsùlùmá ni wọ́n á lọ fẹ̀ títí ojú àgbàrá ní yàgbẹ́. Ó ní àná olè fi tìjú kárùn-ún ibi tí ń sọ sí nì. Tó ẹ wá sọ láàá ilẹ̀ ìlẹ̀ wọ mùsùlùmí sẹ́mi kó dùn sọ àbí ò dùn sọ ìwọ mùsùlùmí ta ló fi jọ orúkọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá ti gbẹ̀sẹ̀ bí wọ́n máa lọ alùpàdà ó túbọ̀ sí pé àwùjọ àwọn mùsùlùmí ibi táwọn mùsùlùmí bá ti gbọ́ ẹ̀ nígbọ́ kí gbòòrùn gbòòrò abẹ́ gbò ẹ̀ nígbọ́ wàlúwà ó túbọ̀ sí pé àwọn àmì kan mọ̀ fi wọ́n pé tọ́ àwọn tó pọ̀ jù láwùjọ ìkùfà àbí mùsùlùmí tètè ẹ̀mẹ́sì torí ẹ̀ àdébísọ̀lá àdébísọ̀lá ọmọ ń lọ sí ibi tó jìnnà láti lọ sí ìgbọ̀nsẹ̀ lílọ síbi tó jìnnà yẹn ó ń tọ́ka sí fún wa wípé láyé ìgbà tiwọn wọn kì í kọ́lé ìgbẹ́ sílé wọn kì í kọ́ ilé ìgbẹ́ sílé kò sílé ìgbẹ́ láwọn ilé wọn. sùrẹ́ ló ti jẹ́ kí nu Eh, abi Mas'ud abi abi Ayyub Al-Ansari gbàtà nàbì sọlá àtúnlá kí ẹgbọnọ kọjú sáà kébìlà tẹ bá fẹ́ yàgbà àbí tẹ bá fẹ́ tọ̀ àfẹ tí gbọ́dọ̀ fọ ayé sí wọn á ní gbàtà lọ sí sàm àríkọ àwọn ti kọ máa rọ àhíyàn ilé ìgbẹ́ sílé ìyẹn ni kó fíríǹjì sáwọn ìdílé ìgbẹ́ ní àwọn ilé tiwọn torí ẹ̀ tẹ́ bá tún wà àdìsí Abdullahi bin Abbas radiyallahu anhuma ó ní jọ́ kan níparí nínú nípa nígbẹ̀yìn ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam níjọ́ kan mo mo mo gòkè mo bá rí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n jókòó ń ṣègbọ̀nsẹ̀ lórí ilé Maimuna díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ó ń di pé nílé náà wọ́n ń ṣègbọ̀nsẹ̀ mbẹ̀ ṣùgbọ́n ìgbà tó sọ pé níbi Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá fẹ́ wọ àyè ibi dájú máa ń ṣègbàsẹ̀ wọ́n sì pe àyè ibi dájú máa ń ṣègbàsẹ̀ ẹnikẹ́ni alxọlá alxọlá òkè jẹ́ xọlá illa idha kana fil fada ilẹ̀ gbáyàwó ilẹ̀ gbáyàwó ni wọ́n ń pè ní xọlá torí rẹ̀ ilé ìgbẹ́sẹ̀ kọ́lé wọn kì í pè ní xọlá èyí tẹ́ ẹ kọ́ sílé kí ni wọ́n ń pè é mìrìhọ́ọ́ àbí lórúkọ tí ń jẹ́ ìlú èdè lárúbá tó bá ti wà ń lé sòṣùgbọ́n ìtọ́jẹ́lẹ̀ gbáyàwó eléyìí wọ́n ń pè ní kàlà ètò súnmọ́ gbogbo ibi tí wọ́n ti rí tí wọ́n sọ pé sáà bí sallallahu alaihi wasallam tó bá wọ ibi tí wọ́n ti máa ń ṣègbọ̀nsẹ̀ báyìí tó jẹ́ kàlà ètò súnmọ́ ni pé lójú màmá ilé òtí ìsù ètò súnmọ́ ni pé lójú màmá ilé òtí ìsù ìdí ni pé tílẹ̀ bá sú tí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bẹ́ẹ̀ lé kò sì sí lórí ìrìn àjò ètò súnmọ́ ni kéèké ṣe kàlá ni wọ́n ti máa ń lọ gbọ́ bùkátà wọn ètò kàlá wọn ti máa ń lọ tọ̀ dídọ̀lì ó wà náà àdìsí tó gúnrégé Ànábì sallallahu alaihi wasallam wọn níbi abọ́ kan bíi pò tó ti ké wọn máa gbé sílé torí àyíbá àmà tó máa fẹ́ tọ̀ lóru torí àyíbá àmà tó máa fẹ́ ṣe kíni tó máa fẹ́ tọ̀ lóru torí de eléyìí tí wọn náà bá nípò tó nílé tó gbé sábẹ́ bẹ́ẹ̀dì tó ń fọmọ rí de sẹ́kì tó bá ti tọ̀ sí sílẹ̀ mọ́ ọ lọ dànù inṣàlá ọ̀hẹ́. oretí bẹ́ẹ̀ pọ̀ nínú oretí bẹ́ẹ̀ ni pé ó fi wá ààbò fúnra rẹ̀ níbi aburú tó lè wà lóde tí wọ́n mọ̀ gbogbo ilé yẹn ṣàpèjúwe fún wa pé tá a bá papà wá ní ilé ìtọ̀ ilé ìgbẹ́ lára ilé wa tó burú kò burú bí àwọn ilé ìgbẹ́ bí àwọn ilé ìtọ̀ tá a ní lónìí lára ilé wa ṣùgbọ́n o tó bá nílé ìtọ̀ tá nílé ìgbẹ́ lára ilé wa kò gbọ́dọ̀ jẹ́ pé lẹ́kùnrin ọ̀wà wà mọ́ wá sí sílẹ̀ gbogbo wa ó sì tún jẹ́ pé ọ̀rọ̀ ra ta kété díẹ̀ wọ́n mẹ́rin pé tọ́ba ti sílẹ̀kùn pálọ̀ ilé ìgbẹ́ náà ni tó bá jẹ́ pé a bá lè fi ẹ̀dẹ̀ kan fi là láàrin tó yẹ kí ká tó wọ bẹ̀ á ti fẹsẹ̀ gba ọ̀nà kan ká tó lọ bẹ̀ kìí kà sí pé directly ìlò oorun rẹ̀ ọmọ bọ̀ wá sí ibi tá à ń ti jókòó tọ́ba lè ṣe bẹ́ẹ̀ ọ̀dà tọ́ táwọn abú àwọn kan pé ẹgbẹ́ gbépò olóyè ẹ̀ ń ṣe kínní kò sí tó burú mẹ́ fi bú yẹn fún onípò tó bá ní kankan lọ rà kán lọ́la kò sí tó burú mẹ́. ṣùgbọ́n tẹ́ bá wo sí ara ti sọ ó ní ìdá dákàlà kọlà ṣé lẹ́yìn ìgbà tó bá ti wọ àyè yẹn ni àbígbà tó bá fẹ́ wọ̀ ìgbà tó bá fẹ́ wọ̀ ìgbà tí ọba fẹ́ wọ̀ torí pé ti wá nù rí wáyà mi ìdá àrọ́dà ẹ̀yẹ̀dọ̀kúlà tọ́ba gbèrú láti wọ̀ torí ọ̀tọ́ ó wà pẹ̀lú wa nígbà tí a máa ń ṣe gbọ̀nsẹ̀ so ó túmọ̀ sí kí ká tó wọ bí láti ṣe gbọ̀nsẹ̀ láti ṣe kíni láti yọ. sáré bí sallallahu alaihi wasallam tó máa fẹ́ wọ bí wọ́n ti fẹ́ ṣe gbọ̀nsẹ̀ wọ́n bọ̀ á kọ́ àtànà hù wọ́n máa bọ́ òrùka wọn so wọn máa bọ́ òrùka wọn ó túmọ̀ sí pàǹdàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ní òrùka ittakhadha khataman min fiddah òrùka tánàbí sallallahu alayhi wa sallam máa ń lò fàdákà ni wọ́n fi ṣe sílvà ó túmọ̀ sí pé ẹni tó bá wù láti lo òrùka kò sí tó burú bẹ́ẹ̀ lọ́kùnrin gẹ́gẹ́ bó ti jẹ́ pé kò sí tó burú mbẹ̀ fóbìnrin ṣùgbọ́n ọkùnrin èèwọ̀ ni kó lo òrùka gold ṣùgbọ́n tọ́ kó lo òrùka tó fi sílvà sí gẹ́gẹ́ bó ti jẹ́ pé sílvà wọn fi ṣe òrùka nàbì wa Muhammad sallallahu alaihi wa sallam. kìí sì ṣe torí gbọ́dọ̀ fi fẹ́yàwó ló ṣe lòrùka torí tó bá yẹ pé torí ẹ̀ ni òrùka wọn bá pọ̀ jọjọ lọ́wọ́ wọn torí fáwọn ìyàwó wọn pọ̀ so eléyìí ó túmọ̀ sí pé òrùka tí wọ́n wá fi sọ́wọ́ nítorí pé ọ̀fẹ́ yàwó tó ti pé gbogbo àti wá ti fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ wá gbọ́ sórí tébù wọ́n lè bá àdó ọmọ pé yẹ́s ó ti má rí eléyìí wọ́ lọ́mọ sòṣùgbọ́n òrùka eléyìí báyìí òrùka kó afẹ́ sogi so kò gbọ́dọ̀ jẹ́ gold wọ́n fi ṣe bí bàbá wọn fi sọ́wọ́ ẹ lè fi sọ́wọ́ ọ̀tún àbọ̀wọ́ sí ṣùgbọ́n ọmọ àka eléyìí ti ń bẹ láàrin ọmọ àka ọmọdéyìn àti ọmọ àka àtàrin ibẹ̀ làkọ́lẹ̀ wá pànàbí sallallahu alaihi wasallam máa ń fi òrùka wọn sí. òrùka péyàn ń soge tọ́lọ̀ wọn bò sí yàtọ̀ sí òrùka gbóná òrùka àlùwó bóde dàrú ètò ìlú eléyàn o islam ọgbà ẹni tó bá wọrú rẹ̀ ó tẹbọ sọlọ rẹ lẹsìn nínú kìtàbù tawhid báàbù mina ṣirki lubsul khayti wal halaqati lidaf'i al-bala'i aw li raf'ihi. pé ń bẹ nínú ìṣẹ́gun sọ́lọ̀ ká lo okùn tàbí òǹdè tàbí òrùka tàbí ntọ́jọ́ bíi ìfúnpá nítorí àti fi ti aburú lẹ́yìn ìgbà tó ti ṣẹlẹ̀ àbí nítorí àti fi lé aburú jìnnà kó tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ nu ìṣẹ́bọ̀sọ̀lọ̀. wà á kẹ́rọ̀ kúmu náà ti mà irú àwọn òkà bẹ́ẹ̀ ẹ máa fi hàn sí máa rí àwọn òkú oògùn òkaarin ẹni tó yàn ọ̀pọ̀ kókókó bí ojú ọ̀daràn òkò ògùn míì funfun sí ni òkò ògùn lọ́dọ̀ àwọn Yorùbá òun máa jẹ́ irin lọ́pọ̀lọpọ̀ irin jẹ́rìí sí ọ̀dà bíbà tó gbé báyìí òkò ògùn lọ́dọ̀ Haúsá lọ́pọ̀lọpọ̀ yóò funfun yọ̀dà bí bàtà hàn kí ó sì gbòòrò lè sọ̀rọ̀ àfọmọ́tàn ara rẹ̀ jẹ́ tó bá ń bẹ lára rẹ̀ tó bá fi kú láǹtọ̀ filẹ̀ abẹ́dẹ̀. bẹ́ẹ̀ la nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n sọ fún tani Imran ibn Husayn radiyallahu sábẹ́ nìyẹn sẹ́ni tó ga lórí rẹ̀ ọba tó sánmà ẹni tó kúrú ńkọ́. sábẹ́ ni wọ́n sọ yẹn pé anabi sallallahu alayhi wa sallam sọ pé.

you will be one of the best students in the university. Wàláìkì wọn náà yẹra rẹ wò, ó rí kí látijọ́ tó ti ń tó ti ń lò. You are one among òtúrọ̀ ẹ̀ká ló géènì, òfò lórí òfò. Ẹlòmíì ọlọ́gbò ká nítorí káwọn obìnrin olè máa gbá tiẹ̀ ọ̀daràn. Òká wa bọ́ sọnù, ọwọ́ adákú. Ìtàgé òun sọnù.

kí wọ́n pọ̀ sí lára pé muhammadun rasulullah orúkọ yẹn ṣé nítorí kánábì fẹ́ fi soge ni wọ́n ṣe ní ni àbí nítorí pé wọ́n mọ̀ fi jẹ lẹ́tà. lẹ́sẹ̀ wọ́n lò láti fi jan lẹ́tà gbogbo lẹ́tà tánábì bá ti kọ èyí tí wọ́n kọ sí láàrún wọn àwọn kéé ti kọ́ ọ̀làjú tẹ̀tẹ̀ dá yìí tó yé wa wọ́n gbẹ́ sí láti muhammadu rasulullah ok ẹ máa kọ lẹ́tà so anabi sọlá àti náà ayé òrùka yẹn wọ́n mọ bí wọ́n ṣe máa fi bí èdú bí kinní kan ra wọn kàn jẹ́mà nìyẹn fún anabi lọ kọ lẹ́tà anabi lọ kọ lẹ́tà ṣé nítorí fún wọn fi jẹ lẹ́tà kó sì má bàa sọnù ló fi jẹ́ pàrọ̀ òka wọn ṣe sí kì kó kàn gan-an lọ́jà nǹkan kọ sí láàánú àbí òkà pàtàkì láti fi soge nǹkan sì kọ sí lára náà yẹ wọn mímì ẹ ṣé méjèèjì náà abẹ́ ọ̀kan láṣà gbà méjèèjì torí ẹ ló ti jẹ́ kékeré náà bá lò kàpọ̀ nídìí kan ọkọ pé èmi ọmọ bàbá mi ò so but òrùka lásán tí wọn náà bá fi sọ́wọ́ tó bá fi sọ́wọ́ pẹ̀lú ẹ̀mí pé ànábì máa ń lò so ó sì ń bẹ́ lọ́nkọ́ lọ́n fún ọ ládàá rẹ̀ ṣọ́ tẹ̀lé ìjẹ bó ti ṣe jẹ lẹ̀. wọ́n á lánàá bí sọlá àti sọlá tó máa wọ bí tí wọ́n máa fẹ́ wọ bí tí wọ́n sì ṣe gẹ̀ẹ́sì gbàtẹ̀ wọ́n máa bọ́ òrùka wọn. ṣé wọ́n bọ́ òrùka wọn torí pé sílvà wọn fi fẹ́ ni àbí wọ́n bọ́ òrùka wọn nítorí pé Muhammadu wà lára rẹ̀ sallallahu alaihi wasallam àbí nítorí Rasulullahi nítorí Rasulu wọn ṣe bọ́ àbí torí Allahi gbèsè torí Muhammadu dákọ sí lára kìí ṣe torí rọ̀súlù tó ń kọ sí lára àmọ́ torí ismul jalala orúkọ ọlọ́run ọba tó gbangban ń bẹ lára rẹ̀ ni wọ́n ṣe máa bọ̀ọ̀lẹ̀. àti bẹ́ẹ̀ láti wá mà ike gbogbo ẹni tí ó bá wọ àyè ẹ̀gbin ẹ̀gbin ọ̀bá àmọ́ sí ń bẹ̀ nígbà tó fẹ́ wọ̀ ṣùgbọ́n àyè tá a ti máa ṣẹ̀gbin ọ̀ gbọ́dọ̀ mú ní tí wọ́n bá kọ orúkọ ọlọ́run ọba wọ̀ bẹ̀ nítorí pé tí wọ́n bá mọ orúkọ tí wọ́n bá kọ orúkọ ọlọ́run ọba sí. Si ẹ̀tọ́ rẹ̀ àti ntọ́jọ́ràn lé wa lórí nípa rẹ̀ ni pé ká gbé ga ká gbé jìnnà sí ìdọ̀tí àti àbùkù torí ẹ̀ ni wọ́n ṣe ń bọ́ òrùka yìí. wọn wá sọ fún wa ibi tí Ànábì sallallahu alaihi wasallam máa ń fi òrùka yẹn sí nítorí pé wọ́n ní wọ́n bọ̀ tí wọ́n bọ̀ kúò lọ́wọ́ fi sápò ní nítorí pé n tó burú ni pé kò gbọdọ̀ wá níbi tí yóò ti jẹ́ rírí àmọ́ tó bá wà lákòókò burú tí wọ́n bọ́ fipamọ́ ni nítorí pé ẹnu ṣe sàn kàn sí àbí wọ́n bọ́ fipamọ́ fìlà àbí láwà ni wọ́n ni nítorí ńgbà tí ọba ti jẹ́ yìí hàn kò sí tó burú mbẹ àbí wọ́n bọ́ fi síbì kan jìnnà síbi tí wọ́n ti ṣègbọ̀nsẹ̀ láṣà ètò súnmọ́ ìníkọ́jẹ́ pé wọ́n pọ̀ fi síbi kan tó jìnnà síbi tí wọ́n ti ṣègbọ̀nsẹ̀ olóṣùmọ́ pé ń sàpọ́nlé ní wọn korúkọ ọlọ́wọ́n bá ti. torí kò sí yàtọ̀ láàrin pé àǹkùránì wà lọ́wọ́ rẹ̀ gbàtọ́ fẹ́ wọlé ìgbọ̀nsẹ̀ àwa fi sápò níbo náà ló tún wà ara rẹ̀ náà ni tó ti mọ̀ pé wọn náà lọ́mọ lọ́fẹ́ sí ìgbọ̀nsẹ̀ báyìí tó ń torí de eléyìí báyìí tọ̀ wọ́n fi sí òde tó jìnnà síbi tí wọ́n ti ṣègbọ̀nsẹ̀ ṣùgbọ́n akẹ́wọ̀n kùn ẹ̀yin ti mọ̀ pé láyé òde òní lọ́pọ̀lọpọ̀ ọgbà ó ṣeé ṣe kó kí èèyàn gbàgbé nítorí orúkọ ọlọ́run bá ti lára ó lè wà lára wa torí mi tó máa ti tú àpò rẹ tó ti tu tákàdá kankan bẹ́ẹ̀nbẹ́ àbí òrí bẹ́ẹ̀ tó tákàdá ti ń bẹ́ẹ̀nbẹ́ yẹn orí náà pé ìjà ọ̀rọ̀ jùlọ kò sí tó burú bẹ́ẹ̀ ìlà ọ̀rọ̀ sóòlì kò sí tó burú bẹ́ẹ̀ láàyè péye orí jẹ́ àròjù ìlà rọ̀sùlì là ó wà nínú jákàdá tí ń bẹ lápò rẹ̀ wọ́n sì ti wọlé ìgbẹ́ bóòlù ó ti wà sí apákan náà olùmọ̀sọ ike tó bá ti rí bẹ́ẹ̀ yẹn pépà yẹn wàá mú wa sọ sẹ́nu wàá fi pamọ́ sẹ́nu rẹ̀ tó àwọn akẹ́kọ̀ọ́ pé wàá mú wa sọ sínú láwà ní àbí fìlà so eléyìí náà nínú pọ́ǹsọ̀ because ó ti bọ́ sórí báyìí kò sí option ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn mọ̀ ètí tó ń bá fi nǹkan torúkọ ọlọ́run bá ń bẹ́ lẹ̀ yẹn lára rẹ̀ yẹn sóde àwọn kan lọ bá yàn sọ láì bẹ̀ wọ́n bó láti wá fẹ́ sí bó láti fẹ́ sí àwọn olùmọ̀ á sọ pé tó bá jẹ́ pé nǹkan tó forúkọ ọlọ́run bá ti kò bá dáhùn kan hàn tó bá ti lé sílẹ̀ nìkan bọ̀ sọ ò ní rí ma bó ló ti wá sí wọn á ní tí ọba rí ibi sọ sí tí ọba rí ibi fi sí ẹrù sì ń bọ̀ pé wọn ò jì à ń bẹ lọ́run kẹsẹ̀ rẹ ọmọ pọ̀ tí ọba mú ọ bí tó ti fẹ́ ṣègbàsẹ́ tọ eléyìí jẹ bó ti ṣe jẹ mẹ tọ ìgbà tí wọn sọ pé ànábì sallallahu alaihi wasallam wọn máa ń bọ́ òrùka wọn nígbà tí wọn bá fẹ́ wọ ibi tí wọ́n ti ṣègbọ̀nsẹ̀. eléyìí fi hàn wá wípé àsìkò tí yẹn máa ń bẹ nípò pé ẹ̀gbin ń jáde lára èèyàn kò tọ́ kéèyàn dárúkọ lọ. torí pé ìgbà tí nkẹta korúkọ ọlọ́mọba tí ò gbọdọ̀ wà lára rẹ̀ tọ́ àyẹ̀kọ́ dákọ̀ lọ ẹ̀kọ́ dákọ̀ lọ ìrọ̀ eléyìí náà lọ lọ títí títí lórí ẹni tí jàǹdàbà ń bẹ lára rẹ̀ ẹni tí wọn bá yàwó rẹ̀ ló pọ̀ tó wá ń ṣe síkìrì ńgbà subhanallah alhamdulillah wala ilaha illallah ha sòkò sí àyè síkìrì ń bẹ yẹn ìrọ̀ sọ pé màlẹ́kà gan jìnnà ṣe ń gbà sọ eléyìí túmọ̀ sí wípé ká sọ́ra ká ti àpọ́nlé orúkọ ọlọ́run ká ti àpọ́nlé ohun tí wọ́n bá korúkọ ọlọ́run ọba tí a gbọ́dọ̀ gbé wọlé ìgbàsẹ̀. tó tó bá rárẹ̀ ni tó mú abala ẹjọ́ kọ torúkọ ọlọ́run alára rẹ̀ tó fi nù dín kọ́ ọ̀daràn gidi nù ó ti yẹ kó tẹ ìbáwí gidi tẹlẹ ìjẹ́bùsùn jẹ́ ìdílé arúgbó àwọn fi kọ pépà yẹn kò túmọ̀ sí korúkọ ọlọ́run ọba ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé kìí ṣe pé àlè kọ lárúbáwá láì wá kó kọ lọ ó lè jẹ́ pé nǹkan tó ń sọ kò jẹ́ máa sọdá kọ lọ. ẹ sì mọ̀ pé náà lárúbáwá náà àwọn kèsì rí wà ń bẹ̀ bí àwọn nà sọ́ra. sọ eléyìí túmọ̀ sí pé ẹ kọ́kọ́ yẹ̀ wò fínífíní ná kẹ́ tó lò. tọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin pé tá wọ ibi tá a ti fẹ́ ṣègbọ̀nsẹ̀ ńkọ́ a mú òrùka tó ti fún aforúkọ ọlọ́run bá sí lára ọbẹ̀ ìwà sòrùka lásán gbogbo níta bá forúkọ ọlọ́run bá sí. wọn ló ṣẹlẹ̀ pé ọmọ kan o àtẹ́lẹwọ́ ti Allahu lọ́wọ́ àmẹ àtẹ́lẹwọ́ rẹ̀ ẹ̀wọ̀n kí là ń bẹ lọ́wọ́ kálukú wa hmm. ìlà tó kọ́mọ̀ eighteen lọ́wọ́ kan eighty one lọ́wọ́ kejì lédè lárúbáwá eighteen eighty one fa tọ̀ nísìn wọ́n wá ní ọmọ kan o àbí bàbá kan àbí màmá kan o igbó gba àwọn wọ́wọ́ tiẹ̀ wọ́n á rí kẹ́ alif lam lam ha pé Allah ni wọ́n kọ lọ́lọ́run kọ sọ́wọ́ rẹ̀ sọ́wọ́ abẹ́ tọ́ba dájú tọ́ba dájú pọ̀ wà bẹ́ẹ̀ bóyá ló ti wá ti tó wá fẹ́ lọ yàgbẹ́ sẹ́yìn lọ pé ẹ̀wú ṣe é bọ́ òrùka ṣe é yọ tìlá ṣe é yọ owó ṣègi sọ̀rọ̀ fa túmọ̀ tó bá tún jẹ́ pé ọwọ́ tí àwọn àwọn yẹn wà tí wọ́n kọ́ sínú ọjọ́ owó oṣù tí ó fi nù dí ọwọ́ oṣù tí ó fi sábà bóun ó ti wá ṣe. Inshallah tírò ẹ bá ṣẹlẹ̀ kẹ́ béèrè. tírò ẹ bá ṣẹlẹ̀ kẹ́ béèrè ẹni tó bá ṣẹlẹ̀ sí kó béèrè. tòṣùwọ́n ẹ bá mọ̀ wọ́n lè bí ẹ̀yin náà léèrè. ìdáhùn rẹ̀ ni pé tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé sọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ̀ rẹ̀. ìkọ́ pé wọ́n jáwé sóbì ìdààmú ìgbésí tí wọ́n rí nù wọ́n pọ̀ nù tó bá tẹlẹ̀ bẹ́ẹ̀ lódodo so gbogbo ìgbà tó bá ti wọlé ìgbà tí ọ̀nà fi nǹkan wé ọwọ́ tí Allah wà fún ọkọ̀ Allah sí tí ọ̀nà fi nǹkan wé lọ́nà tí òfin ní hàn tó bá wá tẹlẹ̀ fọwọ́ sí lọ́wọ́ kò burúkọ máa fọwọ́ ọ̀tún sábà nítorí bí ìtọ́wà lọ́wọ́ sí rẹ̀ ti ti jẹ́ tẹ́lẹ̀ ìjẹ́bù ti ti jẹ́. حديث إلا كيجي هنا سوالة أنس ابن مالك رضي الله عنه قال كان النبي صلى الله عليه وآله وسلم إذا دخل الخلاء قال اللهم أعوذ بك من الخبث والخبائث أخرجه السبعة ẹgbàá ọ̀rọ̀ yìí náà tún wá láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu qala nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam idha dakhala al-khala' ay idha arada ad-dukhula fi al-khala' gbogbo bàtà nàbì sallallahu alayhi wa sallam bá fẹ́ wọ àyè ìgbàfẹ́ wọn máa sọ pé allahumma inni a'udhu bika min al-khubuthi wal-khaba'ith ìwọ ọlọmọsáàdì rẹ níbi aburú àwọn akọ àti abo ìsú akhrajahu as-sab'a àwọn méjèèjì lọ́gbà wa ẹ ti ti mà pé gbogbo wa tó máa sọ pé akhrajahu as-sab'a ohun tó ń gbà lérò pẹ̀lú wọn ni al-Bukhari àti Muslim Abu Dawud an Ibn Majah àti Imam Ahmad rahimahumullahu ta'ala jami'an. sọ eléyìí àwọn ni wọ́n gba àdìsí wa ike ńgbà tá a bá fẹ́ wọ àyíká ti fẹ́ ṣègbọ̀nsẹ̀ kò bá jẹ́ ìta gbansasa lòdì lọ́ọ̀ni kò bá sì jẹ́ nu ilé náà ní nísìnyí gbogbo ìgbà tó bá ti fẹ́ wọ ibi tó ti fẹ́ ṣègbọ̀nsẹ̀ wàá sọ pé allahumma inni a'udhu bika min al-khubuthi wal-khaba'ith ṣùgbọ́n tó bá fẹ́ wọ ọbẹ̀ kí ìgbà tó ti wọ ọbẹ̀ kìí sọ pé ó sọ pé gbẹ̀ngbọ̀n ọwọ́ awi láwi wọ̀bẹ̀ tìrìkẹ́ ló ní ọbẹ̀ rẹ̀ àwọn ọmọ ẹni ẹsẹ̀ rẹ̀ sì wà lómi náà kókó tí wọ́n kaba ẹsẹ̀ lọ sí lẹ́yìn nítorí ọ̀dà òde lọ́dọ̀ ó sì kò tó wọlé allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith so inshallah àwọn ètò òfin mi ò ní sọ ara so nígbà tó bá ti máa yẹn pa wọlé so ṣùgbọ́n tó bá jẹ́ pé òde gba sasa ló ti fẹ́ yàgbé ìgbà wo ló wù sí àwọn olùmọ̀ nípa súnà wọ́n sọ pé ìgbà tó wì ẹ̀wọ̀n kí kàlá ilẹ̀ gbayawu ó fẹ́ níbo ni bọ́dà rẹ̀ ẹ̀ so ọmọ lọ títí títí tí wọ́n fi débi tó ti fẹ́ yàgbẹ́ ìgbà tó bá débi tó ti fẹ́ yàgbẹ́ ọ gbọ́dọ̀ gbọ́ ẹ̀wù ọ gbọ́dọ̀ bọ́ sòkòtò ń dùn ó torí bóyá nìkan ń wú ọ ń wú ọ kán ránṣẹ́ tí ọmọ wa wò di rẹ̀ la rárá wàá máa wàá máa bẹ̀rẹ̀ lọ sílẹ̀ wàá máa bẹ̀rẹ̀ lọ sílẹ̀ bí ìgbà tó ti kó ti ó súnmọ́lẹ̀ ìgbà tó bá ń súnmọ́lẹ̀ yẹn lọ́nà tó yẹ pé wù rẹ tó bá lọ lẹ́gùn òní jẹ́ kẹ́nìkan ó rí di rẹ̀ ìgbà náà lọ́wọ́ àṣọ allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith. èèyàn ní kéńgbà tó ń bọ́ sókòtò rẹ tó ti lọ sílẹ̀ yẹn tẹ́nìkan òfin ní rí ọ̀rẹ́nsẹ́ ní ọ̀kan yẹn bó ṣe ń bọ́ sókòtò náà àṣọ allahumma inni tọ́ eléyìí ti fi hàn wá wípé ẹ lè gbé kéṣù kọ́ máa hùwẹ̀ sùn èyí tí ṣe fi gba tọmọ èèyàn jẹ ṣíṣe ọmọ èèyàn lọ́nà ṣíṣe aburú lọ́sọ̀ọ́ fún kó lè bá sórí ibú ṣùgbọ́n níta lè bú ni kani lábùkù sí ní kí ìwọ náà tó pera rẹ lẹ́ni ọlọ́ọ̀ kí ló mú ọmọ màá sáde ọlọ́ọ̀ kí ló mú ọmọ màá sá di ọlọ́run ìyẹn ní kébi kọ́ tó kó àwọn àti àrùn oṣó àwọn kìnnì kan òjò gbádùn ayé rẹ̀ yẹn àwọn ọmọlẹ́yìn èṣù nìyẹn wọn kì í sì wọn kì í sì to ètò báyọ̀ ó ti dáa nílé iṣẹ́ èṣù tí gbogbo nǹkan ó ti dàrú làwọn wà fún sẹ́yìn máa pé tí ó bá jẹ́ pé ọ̀gá àwọn àgbà orí ibú ló ń pín àwọn ọmọlẹ́yìn kọ́ àwọn máa pín àgbà kù so ètò dà ní pé ìwọ tó wá jẹ́ ni ọlọ́run kí ló mú ọmọ màá sáà di ọlọ́run kí ló mú ọmọ màá bẹ lọ́run ẹnìkan á béèrè pé sáàjẹ́ ń bẹ sóso ń bẹ tẹ́lẹ̀ ńkọ tẹ́lẹ̀ tù ń bẹ tó yé wa torí ẹ̀ wọ́n ń bẹ mànà àwọn kí wọ́n lọ fẹ́ fi wọ́n sí ìwọ máa bẹ lọ kọ́nà ọ̀bọ ṣe kí ni kọ́ dáàbò rẹ̀ bọ́ máa bẹ lọ kọ́nà ọba ó lè máa fi sọ rẹ̀ sọ ọ́ tẹ́lẹ̀ ìjẹ ló ti jẹ mẹ́rin torí pé ilé ìgbé àtọrọkùnlá ilé àwọn ilé ìsùn pẹ̀lú àwọn máa jókòó sí wọn retí kọsítọmà tí ó wà ah! ẹ wo tẹsùn sí lára àwọn kékeré ọ̀pọ̀ ah! láwọn kékeré ni kí ló fẹ́ wí kò sí kankan tí ó yóò tún wẹwẹ yóò tún máa gbọ́ mísíkì yóò tún máa sọ orí bí orí wèrè báyìí níbi tí ń yàgbẹ́. ìsẹ́rí pé gbogbo ilé yẹn àti ká máa dúpẹ́ fọlọ́ lórí kó ti wá mùsùlùmí. sínú kíngà tẹ́ ti lọ bí túmẹ̀ inú ìdúgbò ó dùn pé yẹ ẹ ò dèdè rìn màálù yìí ó tún lu rẹ́kọ́ọ̀dù fáwọn bí ti mùsùlùmí lẹ́yìn náà lọ́fà ló fi jẹ́ pé nínú Islam gbadasi mọ̀ ike ilé àwọn èṣù nílé ìgẹ̀ ọba àfi tàǹgàrà kó o fi sí gbogbo aró gírí kó o fi sí gbogbo lẹ́lẹ̀ ilé gini lè sùn nítorí sùn lè ju kí n sùn lọ àlọ́ ọlọ́dà kù wọ́n jọ lọ sí owó kodò. nítorí di eléyìí báyìí tí èèyàn bá wá wà nínú ilé nínú tíṣẹ̀rí àkọwà ni pé ọ̀gbọ́dọ̀ pé lápẹ̀jù. sẹ́yìn kéńgbà mi ẹ ti yàgbẹ́ ẹ ti yàgbẹ́ tó wà nù yín ẹ bá wípé ẹ̀ tún dúró dùn ọ̀kan tí wà jù. tó bá ti rí ẹ má ikú tún fẹ́ dúró pé kí gbogbo ti gbogbo ti ní ìjáde tán ẹ ìmọ̀ wu èso bí tó bá wọlé ìgbẹ́kọ̀ ọmọ tètè kú ọ ìbẹ̀rẹ̀ náà tún wọn sọ àwọn èrò burúkú sí ọ lórí torí ẹ ìwádìí fi hàn ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn ń wá ara wọn ilé ìgbẹ́ ló ti wá ara wọn nítorí pé ìgbà tí màá ti ń pẹ́ lè gbẹ́ ju tó ń pẹ́ lè gbẹ́ ju àlùjànnú lè wá ara rẹ̀ àbí òye wa lẹ́yìn náà kẹrù kan wà kí ló mú bẹ́ẹ̀ náà rí ṣé kíchìn ni kékeré ṣe kíchìn nǹkan tí ìbá pẹ́ ní kíchìn wọ́n lè gbé tọ̀ bóyá ẹran tí ń jí kó jẹ ní òtí ìtàn yìí sì ṣe láìbírì dápẹ́ ìwé kan lọ́kà ọ̀tún ṣe wádìí kan wádìí kíni ìbá ti yàtọ̀ yà kó tètè jáde rẹ̀ darí rẹ̀ ọ̀sẹ̀ ní kéèyàn náà máa túrọ̀ fura sáwọn ọmọ tí wọ́n ti pẹ́ lè gbẹ́ jù kí ni wọ́n ṣe mẹ́ọ̀ tẹ́lẹ̀ sódà yóò fi tètè máa fi kọ́ pọ̀ láti tọ́ اللهم إني أعوذ بك من الخبث والخبائث sunna wa ní pé ní nǹkan bá ti ṣe wá bẹ́ẹ̀ ni kéèyàn máa lò wọ́n sọ pé tí wọ́n bá fẹ́ wọ khalá ẹ̀yin sì mọ̀ pé ní khalá ìgbé àtìtọ̀ wọn máa ń ṣe mẹ́ẹ̀ títa bá fẹ́ wọ balùwẹ̀ níbi táyì tí tọ̀ táyì tí yàgbé àgbà lọ́mọ ẹni àwọn olùdókè kẹ́mẹ́rin náà kókó ti wọ kaba ìpé kìnnì àbí ẹ̀yin yàgbẹ́ ń bẹ̀ ni sẹ́yìn máa tọ̀ ọbẹ̀ ni lẹ́ torí ẹ̀ wọ́n fẹ́ kọ́kọ́ jáde ni. ṣe náà mo mo mo fẹ́ mo fẹ́ ṣe precaution kan precaution kìnnì pé kìnnì àwùjọ ọlọ́mọ ẹni àwọn olùdókè kẹ́mẹ́rin náà kókó pé pàdé máa ń bẹ̀ wọn bídà tó yé wa torí pé bọ́lá fẹ́ wọ̀ ẹnìkan ọlọ́run èkúté pọ̀ ń bẹ̀ ọlọ́run ẹni àrùn. ìyàgbọ́ pé lẹ́yìn àtẹjù náà àbí ìsàtẹjù ẹ̀ẹ́dẹ́gbẹ́gbà mi lómi tó wá lóun tẹ́sì ẹ̀rí pé ta ẹnu àlọ́ ti wọnú ọ̀rọ̀ rẹ̀ gbogbo ibi tí wọn ò ní kó gbé nǹkan lọ ní ọ̀nà gbé lọ ẹ bá wọ kàlẹ́ à àwọn àdìsí pípọ̀ tún sàlàyé fún wa. ibi tó jẹ́lẹ̀ gbayawu ìwọ ń yàgbẹ́ ó ti ti kẹ́lómi náà lọ sí kíni ọlọ yàgbẹ́ ó ti ti rìn jìnnà nítorí kéèyàn ọmọ bàá rí ọ. fáwọn ẹ̀nà sọ ibi tó tún ayàgbẹ́ lómi náà wá wá mẹ́ sí àlejò sáfù. kọ̀tọ́ o lórí ìṣe bá wo àwùjọ ní ìsìn ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ tí wọ́n yàgbẹ́ ń pápá àkàràmọ̀kùnmọ̀ lọ àwùjọ bìlá wàlá. àánú ọlọ́run pọ̀ àforíjì sí pọ̀ ẹgbẹ́ wọ́n kàn máa wá nǹkan kan lọ kọkàn rí táwọn èèyàn tó sáfù tí kálukú pẹ̀ ní àgbẹ̀yìn wọn pé rírí ta lákọ̀ọ́kọ́ ọlọ́run gbójú rẹ̀ kó mẹ́rin wọ́n rí tó sáfù wọ́n kí ni kí lórí tó náà rí á ah, àwọn òbí lẹ kò sí tìtú máa ń yẹ ibi tí wọn ti ń yàgbẹ́ ẹnìkan ò ní rí ọ ibi tó náà ti ń yàgbẹ́ kò gbọdọ̀ jẹ́nìkan ó rò àpọ́nlé nu àpọ́nlé nu hmm. nísìnyí sọ̀rọ̀ kan bá ṣẹlẹ̀ tó lè máa júwèé fẹ́nìkan pé lọ́wọ́ bí tí mo yàgbẹ́ tí ó rí pé ìgbẹ́ yẹ́lò mo su. ṣé pé ìgbẹ́ rẹ kò ní fẹ́ kó ọmọ kọ́lọ̀ rẹ̀ àbí ẹ̀kọ́ ni ìgbẹ́ ló ti jù. àmọ́ àwọn tí orí wọn ò pé pékin ni. eléyìí àfihàn wa pé ìgbàdàn sọ wípé ọlọ́kàlẹ́ kò túmọ̀ sí ká tó sáfù. ìgbàdàn sọ pé ọlọ́kàlẹ́ kò túmọ̀ sí ká wò wò níwò kò sì túmọ̀ sí ká àwọn náà gbé tiwa síbi tí wọ́n ti rí ìgbà wọ́ọ̀rọ̀ kẹta wá wá láti ọ̀dọ̀ anasi yìí kan náà rọ̀bí radiyallahu anhu oníkanna rasulullahi sallallahu alayhi wa alayhi wa sallam yadkhulu al-khala'a fa ahmilu ana wa ghulamun nahwi idawatan min ma'in wa 'anaza fayastanji bil ma' muttafaqun alayhi. anas ibn malik radiyallahu anhu wala nabi muhammad. sallallahu alaihi wasallam wọ́n jẹ́ ní tí máa wọ ààyè ibi tí wọ́n ti fẹ́ tí wọ́n ti máa ń ṣègbọ̀nsẹ̀ nínú pápá. fa ahmilu ana wa ghulamu nahwi èmi àtọ̀dọ́mọkùnrin kan tó dàbí èmi àwọn àjọ gbé ìdáwẹ́sẹ̀ mímà abọ́ omi àgbètẹ̀ lánàá bí sallallahu alaihi dà àti pọ̀pá gígùn agbèsè lánàá bisimilá àṣẹlẹ fẹẹ sẹńjì ìbẹ̀rẹ̀ náà yóò wá fún mi yóò fi tábà muttafaqun alayhi bukhari àti muslim ló gbà wá. àdìsí yìí náà kò yàtọ̀ sáàdìsí méjì tó ti síwájú àfi níbi àwọn nǹkan kan. òun náà sọ fún wa nípa bá nàbìsí allah àṣẹlẹ àti jẹ́ tó máa fẹ́ ṣègbọ̀nsẹ̀ wọ́n máa ń lọ sí pápá. sòṣùgbọ́n àfikún tó wà ń bẹ̀ nìkẹ́ anas olóhùn atẹnìkan tó dàbí rọ òhun lọ́mọkùnrin àwọn àtijọ́ máa gbómi àti pọ̀pá gúngùn tẹ̀lé ànábi sallallahu alaihi wasallam. àǹfààní bẹ́ẹ̀ yẹn nípa pé kò sí tó burú ká lo àwọn ọmọ wẹ́wẹ́ máa ti tẹ́sìn wá. kò sí tó burú ká lo àwọn ọmọ wẹ́wẹ́ máa ti tẹ́sìn wá. lópin ìgbà tó bá ṣe pé ń tọ́ bá ń ṣe fún wa yẹn kò ju agbára wọn lọ. torí ẹ̀ àwọn ò retí kẹ́nìbọ̀dì kó a ka kútùbà kan fún wa wípé human rights abuses pé ọ̀ndà rẹ̀ ni pé kọjá pé eh, children labour irú ìtàn pariwo láyé sí tọ́ba tẹ́bi àwọn ọmọ ọwọ́ gọ̀ ẹ má bẹ̀ kọ́ sẹ́ni ẹ má fẹ́ kọ́kẹ́ ní ẹ má fẹ́ kọ́kẹ́ wù lórí wáyà ẹ má fẹ́ kọ́ sásọ ẹ má fẹ́ kọ́ kó gbé lùbọ́lọ̀ fún ya rẹ̀ tí ó ro kà ẹ má fẹ́ kíkọ́ lọ lọ́ta wá kọ́mọ wá ti dùndú kalẹ̀ kó dọ̀bọ. nǹkan táwọn kan fẹ́ ká pọ̀ ọmọ wa sí láyè sí olùkọ́ lọ sùkúù kọ́ lọ sùkúù kọ́ lọ sùkúù ó bá yẹ kí ẹ̀kọ́ sùkúù lásán ìlà bá mójútó tà mẹ́ta mójútó kọ́lé àwọn ọmọ yọ̀bọ. torí kí ni wọ́n ń kọ́ wọn sùkúù náà náà rí

ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ wà tó yẹ pé inú ká bí ọmọ ẹsẹ̀ lọ́mọ òsì kọ̀ ẹ sáà máa ti bẹ́ẹ̀ ni jójú agbára rẹ lọ wọ́n gbà kíkọ́ máa kíkọ́ máa lagi ẹsìn mẹsẹ ẹni tó ṣe é pé yóò wá gbé dòrò lọ́mọ lọ́wọ́ tó máa wà lọ pọnmi pé dúrọ́mù yẹn gbọ́dọ̀ fún ọmọ tó mẹ́fà fẹ́ẹ́ fà ní. so ẹ̀rí pé nù súnà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam Anas ibn Malik radiyallahu anhu ọmọ ẹ̀sìn ní gbogbo ìgbà yẹn lọ́jọ́ ẹni tí ń ṣiṣẹ́ sin anabi wa muhammed sallallahu alayhi wa sallam so nítorí di eléyìí ń bẹ́ nù rẹ̀ pé ẹ máa mọ ọ̀sán wá kókó wá kí wúlò dọ̀ wa àwọn yìí ti kà àmọ́ síbẹ̀síbẹ̀ àìsàn bọ̀ ọ̀ya gbogbo mọ́sálásí ẹ̀ gba gbogbo ẹni ẹ̀sùn tẹ́ kò sínú kí wọ́n fi àjẹyàn tẹ̀wọ́n kẹ́ ń kọ́ lẹ́kọ̀ọ́ nù torí pé ńbẹ́ ẹ̀ bá kọ lẹ́kọ̀ọ́ tó padà sọ́dọ̀ bàbá rẹ̀ lọ́gọ́ ní dòndó wọ́n tún bu yín náà ní pé arúgbó wọn kọ lẹ́kọ̀ọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ó sì wá gọ̀ tó nítorí de eléyìí ẹ̀ wò nǹkan bẹ̀ ó lè mi àtẹnìkan bí mi á wà gbòmí àgbètẹ̀ lánàá bí sọ̀rọ̀ bá àríwá mi sọ̀rọ̀ eléyìí ò sínú ìmúnisìn kò sínú ìmúnisìn torí pé ó tún bu àwọn ọmọ náà bí àwọn ń sán pàṣẹ lánàbì ànábì wa gbómi lọ́wọ́ wọ́n ń sán pàṣẹ lánàbì tó lọ́wọ́ sàn ànábì lọ́wọ́ gbé pọ̀pá lọ ẹ̀yin tẹ̀ lánàbì dé níbo lẹ́yìn lọ náà à ń tẹ̀ lánàbì abẹ́rẹ́ ní gbàmẹ́ ànábì ló ti gbómi lọ́wọ́ ló gbé pọ̀pá ẹ̀yin ọmọ yìí wọ́n wì ni ẹ sáré lọ gbómi lọ́wọ́ wọn fẹ́ níbẹ̀ nù pé ìwọ jẹ́ ọmọlẹ́yìn rere kó jẹ́ pé ọ̀ràn aṣíwájú lọ́wọ́ so kọ́mẹ̀tì ẹ̀sìn bá ti máa rí láyè sí i ṣé jẹ́ pé àwọn ọmọlẹ́yìn àwọn ń wò pé ayé ti di ayé díjítàl tó ń torí délé aṣíwájú yẹn kọ́ máa ṣe wàhálà rẹ̀ fúnra rẹ̀ ọ̀fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwọn náà ni wọ́n kẹ́kọ̀ọ́ fún lójú bọ́ọ̀dù o aṣíwájú tó mú dọ́kítà tó ń parí gbogbo wọn ti jókòó tẹ bá parí tán á rí bẹ́ẹ̀ kọ́ fa wọ́n tún ní anídìjọ́ pé ẹ lọ́ọ́ mú lọ́fíìsì mi ó tún gbọ́nà ó tún mú dé láàyèlà ṣé wọn pé irú àwọn ilé yẹn tó ní ìdìbò àṣẹ pépè fún wọn pé wọn ò ní mọ̀ kò ní kò ní ìwọ ò ní mọ̀ nítorí káwọn èèyàn kì í ní mọ̀ àyàfi pẹ̀lú kẹsì fìdímáfẹ́ni tẹ̀ ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀. toro náà sàdédé ó túmọ̀ sí pé ìgbà míì ìyẹn lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan kí ti pé twenty four hours ẹ̀kọ́ yẹn náà wọ́n kàn máa fún so oríṣiríṣi ni nǹkan tó ń fi mọ yẹn lẹ́kọ̀ọ́ tó ń fi mọ yẹn lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ náà àpéjọpọ̀ tó wà dípẹ́ yẹn náà lẹ́kọ̀ọ́. sọ̀hánù tí bíi Malik àtẹnìkan àmọ́ ọ̀dà bí rẹ̀ Ibn Mas'ud jù lọ ọ̀dà bóyá àbúrò rẹ̀ ọ̀dà òun ju àbúrò rẹ̀ lọ́kọ́ ló ti wá sọ pé bíi mi wọ́n sọ pé bíi rẹ̀ nípa pé gbogbo wọn jọ ń sọ ọmọ ọ̀dọ̀ bá nàbì sallallahu alaihi wasallam sà torí pé Ibn Mas'ud ní máa kó bàtà nàbì sallallahu alaihi wasallam àti gbogbo ń tọ́jọ́ bẹ́ẹ̀ ọlọ́run ó gbé abọ́ tó mi ẹni tó fẹ́ lọ sègbàtẹ̀ yóò wá tí ó ti tábà lọ́wọ́ kí ẹsẹ̀ pé ó ti wá kọ́kọ́ fìjẹ́ pàpáǹtì rẹ ipa tòkòtò rẹ ọwọ́ àmọ́ wá wó mi ká. àwọn ilé ìgbàtẹ̀ ìgbàlódé kan wà láyé ìsìn níbi àwọn airport àtàwọn ilé iṣẹ́ ìjọba wa ní nàìjíríà ń bì omi tó fi lè flush ìgbẹ́ rẹ wà but kò sómi tó fi lè tábà. sẹ́mi pé àwọn ti sóòsé níṣe tàwọn kiri yóò torí báwọn yìí tábà so kò sì tún sí pépà ń bẹ̀ gan tó bìnnú dí ẹwọ ṣòkòtò ni ó túmọ̀ sí pé káì àwọn òṣèlú lẹ́yìn ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ ọ̀nà rẹ̀ tọ́kù tó bá ti sílé ìgbọ̀nsẹ̀ yẹn tó ti rí bó ṣe rí ọkọ̀ọ̀kọ̀ ṣe ìmúra tó fi fọra rẹ̀ mọ́ná wàá di ìgbẹ́ mu àbí òye wa ẹ̀ tó kọ́ mẹ́sàn-án pé ńgbà tó bá yàgbẹ́ tán ló fi gbẹ́ yí ṣòkòtò sòkò wá tó fi tábà omi sábà wọ́n ní kí ló dé tó fi jẹ́ kó mi ní àwọn tàbí ìgbésẹ̀ lánàá bí sallallahu alaihi wa sallam wọ́n lé lé ìtumọ̀ sí pé ajẹ́kẹ́ká fomi tábà lọ́la ju ká lo òkúta lọ tètè akókúta wọn nídìí wọn nídìí pé kí wọ́n tẹ̀lé wọn mọ̀nà nítòtún fi mú wọn pé kí wọ́n gbómi tẹ̀ láwọn wọn ló túmọ̀ sí pé omi lọ́lọ́lá ju ìyapa sí ní tí màmú Málíkì sọ kò ní ah ẹ̀mẹ́tẹ̀ ń kọ́ ọ́pá náà bí sábà rí ànábì sábà òkúta wọn máa lò pé òkúta wọn máa fi nu ibi tẹ́gbìn ti jáde kó e lomi wàhálà ṣe ànábì lomi wọ́n sì tún lo òkúta ṣùgbọ́n èwo ni ọ̀dà jù nínú méjèèjì kò sí èsì ọ̀dà èwo àlà pèfíàjù ah pé ọ̀ lomi ọ̀dà ju òkúta lọ nípa pé tá a bá fòkúta fi nu àyè tí ẹ̀gbin ti jáde orí parí ó tún sẹ́kù yàtọ̀ sí tá a bá fomi ṣe kí ni tá a bá fi tábà ṣùgbọ́n ò ní garanti hundred percent pé tó bá fomi tábà náà kò tún ní kù gbẹ́ńbẹ́ torí ẹ̀ tẹ̀sípárímẹ́ǹtì yẹn kò wó kọ tábà dáadáadáadáadáa tó bá di lẹ́yìn two hours kọ́ lọ yẹ àyè ibi tó tábà wò o lè tún rí i pé kìnnìkan tó sẹ́kù mẹ́kọ́ gbé láàá tọ́ fọ́fọ́fọ́fọ́fọ́fọ́ o sì ti fi kírun tó túnrun kí ni là lópin ìgbà tó bá ti pé wọ ìgbẹ́ kínkínní kan tó tún sẹ́kù kò ju bí ihò lọ ọlọ́run ṣàforíjì fún ọ. tọ́lọ́lọ́ tó dára náà ti mọ̀ òtúbẹ̀ ti lè gbìyànjú tó hmm, nǹkan kan tó sẹ́kù náà. tó nítorí di eléyìí báyìí wọ́n sọ ní tàbí sọlá àtàlà máa ń fomi ti kí wọ́n máa fi sábà àmọ́ wọn ọ̀sán tí wọ́n máa fi pọ̀pá ti ṣé gbogbo ẹni tó bá ti fẹ́ lọ yàgbẹ́ ní pápá nìsín yóò gbégi lọ ọwọ́ nínú àdéhùn mi gbígbégi yẹn Ànábì sallallahu alaihi wa sallam wọ́n máa lò láti fi ṣe sùtà tó máa ti fẹ́ kírun nínú pápá igi yẹn ni ó kì bọlẹ̀ yóò wá jẹ tó ti pé tó máa ti ń bọ̀ lọ́ọ̀kan ó rí i pé ọ̀gbọ́dọ̀ kọjá láàrin ànábì sọlá àti náà àti igi yẹn wọ́n sì ní igi yẹn ga gan wọ́n máa kì bọlẹ̀ báyìí ọmọ rí lásán kan wọ́n yà kọ́ mi pé láàrin ẹni tí ń kírun síbi ọ̀gbọ́dọ̀ gbà bí àmọ́lẹ́gbẹ̀yìn wọ́n sì tún sọ pé ànábì sọlá wọ́n máa ń lò ó bóyá láti fi láti fi ṣe bí ọ̀mbrẹ́là lórí wọn níbi tó òrùn ti mú so tí wọ́n bá fi tí wọ́n bá fi bọ́lẹ̀ wọ́n wàá sọ aṣọ sí lókè aṣọ yẹn wàá wálẹ̀ àwọn jókòó sábẹ́ rẹ̀ nígbà tó òrùn bá mú tí àti lọ so eléyìí túmọ̀ sí wípé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn mọ́ra ni o kì í ṣẹ̀sìn àwọn ọ̀bùn ẹ̀sìn mójútó ra rẹ ni kì í ṣẹ̀sìn ọ̀bùn kò sí bó ti ṣe gbọ̀nsẹ̀ tó ní sábà àbí kò fi òkúta kò fi nu bẹ̀. torí ẹ̀ ni ọlọ́run bá ń fi eléyìí yàtọ̀ sí pé màá ra ń bẹ́ẹ̀ ó tún fi ń dáàbò bò wá níbi ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀. torí ẹ̀ náà la ti sọ rí nínú ìwé ìròyìn kan tá a kà rí wọ́n ní àwọn èèyàn kan wọ́n jẹ́ ọmọ Algeria àwọn lárúbáwá ní Spain wọ́n á lọ sọ fún wọ́n lọ sọ spítù lọ sọ pé àyè ibi tí ihò tìgbẹ́ máa ń gbà jáde yẹn ṣé ń dun àwọn ń dun ọ̀hún àwọn kòkòrò lébẹ̀. tó dókítà yẹn wá sọ fún pé ọ̀ká máa gbọ́ ṣébí mùsùlùmí ni wọ́n lárúbáwá ni wọ́n mùsùlùmí ṣébí sẹ́yìn bá yàgbẹ́ máa sábà oníbẹ̀ ni wọ́n máa tábà mú òun tábà tó òun inú gbẹ o so dókítà yẹn wá ń sọ fún pé tí tábà táwọn mùsùlùmí náà tábà yẹn yóò máa prevent àwọn níbi irú kòkòrò báyìí tó bá tètè fèrí lọ́wọ́ pé kòkòrò lẹ́sọ̀ ń di ìkọ̀yà yẹn lẹ́nu sẹ́nu káwọn ń kọ́ kò sí tí wọ́n fi tí tábà sí ọ̀bùn wọn kà fún un ẹlẹ́kùn torí tọ́lọ̀ kọ́gùn ọmọ pé afínjú kọ́mọ pé lọ́gùn sotori àdúgbò fọlọ̀ tó sọ amúsùn mójútó ìmọ́tótó mójútó ìmọ́ra lẹ́ni tó so ipe tí ó bá lọ sí gbọ̀nsẹ̀ gbomi lọ́wọ́ kò tábà nítorí pé inna Allaha yuhibbu at-tawwabin wa yuhibbu al-mutatahhirin ó nífẹ̀ẹ́ sáà tí máa túbá tí máa ronú kúwà ó sì nífẹ̀ẹ́ sí àwọn tí máa ṣèmàrà. ọlọ́run kò se mi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ọ̀ ọmọ ronú pé wà kó se mi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ọ̀ ọmọ se mara subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu alaykum salaam. Thank ìwọ́n ṣe nǹkan lọ́wọ́ wọ́n ti òun ra mọ́ mẹ́ta wà ní fún ìṣẹ̀lẹ̀ ní ìlú ayé nínú yàrá bẹ́ẹ̀. ẹ̀yìn ìdájọ́ tí yóò wà ní ìṣòro náà jẹ́ ìdájọ́ sẹ́lẹ̀. báwọn yẹn ti ń gbélé yẹn táwa ní lọ́ọ́ yàgbẹ́ mi. kàkà kí wọ́n á nìkan sáà wọn èyí yàgbẹ́ bẹ̀ wọn ò sì kọ́ kó dilé ìgbẹ́.

kò burú tẹ bá dirí Allah Allah náà ni kò bá jẹ́ ṣètọ́nù ló wí ló wí bẹ́ẹ̀ abẹ́ ẹ̀gbọ́n tí ṣètọ́nù sọ ni qala rabbi anzirni ila yawmi yub'ath rabbi tó sàn ọlọ́run náà ni tó ń ti pé ṣètọ́nù lọ sọ ká tó wá pọ́ ọmọ lẹ́yìn ìyàtọ̀ wọ ní ìrọ̀lẹ́ jẹ́ ẹ̀yìn sọ àlẹ́ wọn sí àdìsí náà àdìsí náà wá sí sọ pé a ṣíwájú àti ṣé wọ́n sì sọ fún wọn sọ ètò wọn síwájú tó wọ ilé rẹ̀ kí ẹ bá iná bá máa bọ́ra sílẹ̀ bá wọlé ilé rẹ̀. ṣé kí èèyàn tó wọlé wẹ̀ kò ní èyí nígbà tó bá fẹ́ bọ́ra alẹ́ kọ sọ nígbà tó bá ti ṣe pé ẹ̀yìn àgbẹ̀ ń tọ̀ rẹ̀. èèyàn ní fi kírun. Ìgbà ẹ̀gbà ọwọ́ tí èsè gold ni wọ́n fi ṣe téèyàn lè lò kò sí tó burú mbẹ téèyàn bá ti jóbìn àmọ́ pin kí lọ́ọ́ fẹ́ ti ṣe kékeré gbogbo orí ìjà fi sọ́wọ́ yẹn ah, ọmọ kókó dáa o kò dáa rárá ọkùnrin wàá jóbìn abẹ́yẹn ò rí bẹ́ẹ̀ yéé fagbó o wọ́n kàn fi kínní kan sọ pé rọ́bà wọn fi ṣe ń gbà mí ní alábẹ́ fi ṣe omi ẹ̀rí pé sílvà wọn fi ṣe mí ìlú ìtàwọn ọ̀daràn ìlú ìlú gàgà máa ń fi sọ́wọ́ nù sílvà wọn fi ṣe wọn akọ̀ǹtàn fẹ́ sí la kọ́tọ́ kọ́ yẹ mùsùlùmí ìgbà mi wọ́n ń lò yín fi polówó ọjà ni láì sanwó fún yín lẹ́yìn náà sì mà bẹ́ẹ̀ mà bẹ́ẹ̀. tó lórí. wọ́n yìí sì fowó ta ẹni tó da alẹ ó ní kó ọmọ fowó ta. nígbà tí ẹ bá fi hàn wá náà. náà. kí ni jẹ báyìí kò lórúkọ rẹ́ńbò yorùbá ariwo bá òde náà osùmàrè náà láwọn èso òyìnbó pé kí ni islam sọ ń parẹ́ nínú àwọn ayọ̀ ọlọ́run tó máa dilẹ̀ kó sí àlékún pa ayọ̀ ọlọ́run pọ̀ náà picture allah a'udhu billahi allah ò ní picture ó ti lè rí láéláé. Naam. Naam. Sọ̀rọ̀. Naam.

wọ́n fẹ́ ṣe research Yes, yes. ní laboratory dáadáa wọ́n lè ṣe dáadáa. torí pé akramakumullah ẹni tó ń kọ́ chemistry kọ́ kìnnìkan ní sí laboratory ní ìsìn ẹ fẹ́ yẹ gbé èèyàn wò ẹ fẹ́ yẹ tọ rẹ̀ wò ẹ fẹ́ yẹ jẹ rẹ̀ wò gbogbo ẹ bá kàn náà. tẹ̀mọ̀ pé yọ̀ọ̀kan fi nǹkan dí mú ni ìgbẹ́ tẹ́ gbà yẹn wọ́n mọ̀ yẹ òkè ní sèyàn gan irú àárẹ̀ wo ní sẹ́yìn kò sí tó burú mi. báwo ni wọ́n ti rí pé àwọn míì máa ń tọ̀ síbẹ̀ ẹni tó bá tẹ̀ lọ́wọ́ kálá tó ti di ibi ilé tọ̀ ilé ìgbẹ́ nù ẹ mà tọrọ ìsádi ọlọ́nkẹ́ tó wẹ̀. wọ́n ní jánábà mú yàn kó bá jọkùn kó bá jóbìn tó lè sàlù àlàkọ́ lọ sùn nígbà bá yà kọ́ àwẹ̀ bẹ́ẹ̀ ni súnà ànábì sọlá àṣìlá fi hàn bẹ́ẹ̀. aleykum salaam. kò sí tó burú ilé ìgbẹ́ la fẹ́ wọ̀ tàbá ti tó bá ti tẹ̀ tó bá ti tẹ̀ pọ̀ràn tó bá ti fẹ́ wọ̀ lù bẹ́ẹ̀ yẹn ebi lẹ́kùn kan náà ló fi wọ gbogbo ẹ̀ ìjọba ti fẹ́ wọ bẹ́ẹ̀ sọ Allahumma inni a'udhu bika minal khubuthi. náà náà ti sọ náà náà ti béèrè yẹn náà náà ti béèrè tiẹ̀ náà. Thank you nǹkan àlàyé rẹ̀ ọgbà àárín rẹ̀ òórùn yẹn wá dé yẹn ọgbà dùn dáadáa gbogbo nǹkan tó bá ti tẹ̀síwìsì fún yàn tó ní jẹ́ kéèyàn concentrate lórí ìrùn tó bá ti wà mọ́sálásí kan á lè torí ẹ̀ mẹ́kẹ̀rin báyìíwẹ̀ yẹn àkọ́kọ́ kọ́dà tó fi kọ́ ìtọ̀ ọ̀bẹ kó lè yẹn ti á dilẹ̀ tó yàní ó lè wọ́n ní bọ̀ wá bọ̀ tó ti pé ò lè pàṣẹ kó fi wẹ̀ tán àbí òye wa because ní wọ́n ti ń gbé gbogbo nǹkan ten years before now níbo ni ẹsẹ̀t náà wà gan-an ní sáà táyé ni àwọn akọ̀fẹ́ sọ ayédáyé pé without access you can't live láti tó dáa ti ti gbáǹsẹ̀tì náà ó lè wo lọ́wọ́ bá wa wàhálà lásán àkóbá ńlá ọlọ́lọ́mọ yẹ àkóbá tó ti ti fún wa. torí de lóyún bá pàǹsẹ̀tì rẹ ẹtí máa ń fi ọgbà yẹn ọlọ́mọ náà. Thank you tọ́ba tẹlẹ̀ kọ́ sí lọ́wọ́ àná rárá o má bẹ̀tẹ̀ kọ́ owó sí jẹun báwo nígbà tí èsì kékọ̀ gbádùn ṣé ó rí orúkọ ọlọ́run ó wà ní kíkọ́ ọ̀lẹ̀ látẹlẹwọ́ rẹ̀ òsì kò túmọ̀ sí pé kọ́mọ wa nígbà tó ti fọwọ́ tún tábà kọ́mọ fọwọ́ sí jẹun ó dájú pé kọ̀ gbádùn nù nítorí pé. túláàsì ló mú fọwọ́ ọ̀tún tábà níbi tó ti yẹ fọwọ́ òsì tábà yẹn ò sí mbẹ̀ yọ fọwọ́ rẹ̀ dáadáa yọ nítorí fi ẹ̀gbin ibi torúkọ ọlọ́run wà báyìí lọ́sàn fi fọwọ́ wọ́n irú bùkátà wo. o lè gbé ọ̀nà fún rẹ fi hàn. sọ àmọ́ tó wá ké bùkátà tó ń sọ ni pé orí tó nìkan fẹ́ já kòtò òun ò sì mọ̀ pé kòtò ni kò burúkọ sọ̀rọ̀ mẹ́ láti fi gbẹ̀mí rẹ̀ lẹ̀ àbí ẹ̀yọ́ kòtò mi wá ju ẹ nítorí pé kọ́ ọgbà ẹ̀mí rẹ̀ lẹ̀ ọ́ tàgbà má sọ̀rọ̀ ni àmọ́ bàbá yẹn pé ẹ̀mọ́ mi yẹn pé ẹ̀yẹn sì wà lé ìgbọ̀nsẹ̀ o lè gbé ọ̀nà fún rẹ láti fi hàn wá àbí kó jẹ́ pé ilẹ̀kùn bí tó ń ti ń ṣègbọ̀nsẹ̀ ọ̀rọ̀ akàn wọ́n fi mọ̀ ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà.

bẹ́ẹ̀ máa rí kẹ́yìn ojú ọ̀nà àbí kẹ́yìn olè lálẹ́ méjèèjì wá látọ̀dọ̀ ọ̀sán àrò ìlú àmàlí ìgbà tó ní kó kó gbogbo àwọn àlùkùránì tó wà lọ́wọ́ àwọn èèyàn jọ ojú wọn lọ. lẹ́ni pé ètò ń fàyà pa ẹnu ètò kálukú bó ṣe gbọ́ lẹ́nu àníbísí máa ṣe ni wọ́n kọ́ tí wọ́n ń fàyà pa ẹnu wọ́n á kó àlùkùránì ètòsí fóònù ṣe déédé pẹ̀lú nǹkan pọ́lọ́ náà lọ́bì ṣùgbọ́n àìsí náà wọ́n á kó gbogbo yòókù jọ kọ́ mẹ́wàá dá wà lálẹ́ náà. wọ́n lọ mi tí ẹran bá mu kùtà lè fi ṣe àlùwàlá ẹran bí àkùtà bí ewúrẹ́ bí àgbò ló sì ń tọ́gbọ́rú mẹ́. Thank you bẹ́ẹ̀ bẹ́ẹ̀. so èmi mi ìfẹ́ gbọ́ wípé àdìsí kan tó wá látọ̀dọ̀ wọn yìí wọ́n fẹ́ẹ́ tó ṣe pé àwọn àdìsí tó wá látọ̀dọ̀ Abubakar radiyallahu anhu wọ́n pọ̀ kódà ọlọ́ọ̀bì yẹn ju wàhálà púpọ̀ nínú rẹ̀ gbọ́dọ̀ sàbí ń jà ìgbìta náà jẹ khalifa lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam táwọn ansọ́ọ̀rù kan sọ fún àwọn làwọn gbọ́dọ̀ mú khalifa wá abubakar ló gba àdìsí wa kó anabi sallallahu alayhi wa sallam sọ pé al-a'immatu min quraish àti náà àwọn quraish làwọn aṣíwájú ti máa abubakar ló gba àdìsí wa nípa ibi tí wọ́n sin anabi sallallahu alayhi wa bàtà ṣe akọ̀yìnsí káwọn gbé lọ bàkíyà ni máwọn da padà sí maka àbí báwo abọ́kà ló gbàdé tó akọ́nà bisimilá àti náà sọ pé ọlọ́run ti kọ́ akọ́lẹ̀ pé gbogbo ibi táwọn ẹbí ọlọ́run bá kú sí ibẹ̀ wọ́n gbọ́dọ̀ sí. abọ́kà ló tún gbàdé tì wá nígbà tí fáfínà ọmọ anabi sọlọ́lá àdìsílà tó wá pé fún fún nínú ogún anabi sọlọ́lá àdìsílà ṣe bọ́ ọmọ anabi lòun tí wà abubakar bá kú ṣe bá ọmọ rẹ ní ojogun rẹ ṣe bọ́ ọmọ anabi lòun kí ló dé tẹ̀ fún mi lógún mi abubakar wa ní bẹ́ẹ̀ ni nígbà tí mi yé sàn nẹ́bì lọ́fà ló fi jẹ́ kí tí mo bá kó àwọn ọmọ mi ní òjòkun mi bá nẹ́bì ni bàbá tiẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ pé nahnu ma'shar al-anbiya narithu wala nura wa ma taraknahu sadaqa àwọn àmà jogun ẹ jogun wa gbogbo níta bá fi ilẹ̀ sàrà ni. ayé máa yá dé tí wọ́n látọ̀dọ̀ inṣàlá ẹ̀ máa kà àwọn tíra ẹ̀ máa rà bùkọ́ pé tí ìfà tí wọ́n ti ṣàkíyà ní gbogbo àlàyé tàbí tí wọ́n ti fi ní ẹ̀rí wà pé ẹ̀ka àmì máa ta ṣàkóso àlàyé ní sọ́ọ̀tì. Ìgbọ́ kí ìfà tí wọ́n ti wá kí à, a pẹ̀lú pé tí ìfà ọmọ ń jẹ́ kí arẹ́gbẹ́sẹ̀ ìyàwó ṣe. kò sí wàhálà ẹ wá gbé gbàwọ̀rọ̀ wa gẹ́gẹ́ gbàwọ̀rọ̀ ti tọ́ka sí pàánù bisimilá sílẹ̀ wọn kí sọ́rọ́ tó àti sọ́rọ́ tó ẹ wá gbé gbàwọ̀rọ̀ wa tó sọ máa kí sọ́rọ́ tó wá kẹ́ àrídìkì yóò lè. kàkẹ́ rìn bẹ́ẹ̀ fún wà. ẹ bá rí kẹta سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك